ojúmọ́ rẹ̀ náà lẹ̀tọ̀ tó ṣì wà lójú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ lèmi máa ń sọ ń gbogbo gbà pé lọ́jọ́ ẹ̀yẹ ọmọ mi ẹ́ orí mi má kọ gèlè ọrùn mi má kọ aṣọ kẹsẹ̀ mi má kọ bàtà lọ́jọ́ ẹ̀yẹ ọmọ mi wọ́n máa ń pè wọ́n ní wọ́n á jẹ àjẹyó wọ́n á tún dì lọ́lé lára àwọn nǹkan tó máa ń jẹ lájẹyó níbi ìnáwó tí wọ́n á tún dì lọ́lé ṣe pé èèyàn á jẹ́ èèyàn á mumi sí ayọ̀ bí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń fi ah kíní ó mà rẹwà o mo fẹ́ jẹ́ ń bẹ̀ mo fẹ́ mọ nǹkan tó wà nù ẹ̀ mo fẹ́ mọ kíní òní àkàrà òyìnbó olóyìnbó ń pè ní cake àwa wó orúkọ títí títí ilẹ̀ Yorùbá ààrí fún láṣà kúrò èbó ló ń là kò sí yẹn nú àṣà tiwa kò sí nù ṣe tiwa láti gbà láyé ti dáyé lẹ́yìn kájà àmàlà kájẹ̀bà kájẹ̀pá kéré wa kò sí yẹn ń bẹ̀ ṣùgbọ́n lára àwọn àṣà tí a rí kó dáa tá a kó lára àwọn aláwọ̀ funfun òun náà làkàrà òyìnbó jẹ́ nínú ìtàn àkàrà òyìnbó fi yé wa pé ẹni tí bó ti di pọ́n bẹ̀rẹ̀ sí ṣe àkàrà òyìnbó wọ́n wọ́n rí ìmísí ẹ̀ látara búrẹ́dì ní abúgan tá à ń jẹ òun ni ó bí bí àkàrà òyìnbó ṣe ń wáyé ẹ wo má jẹ́ ń fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ní tèmi kà òun ni mò ń sọ àlejò mi wà nù ilé lọ́jọ́ tòní hmm, ẹ bá mi dárúkọ yín fáwọn ará mi. orúkọ mi ni Tèmítọ́pẹ́ Olúwọlé. Hmm arábìnrin tèmítọ́pẹ́ olúwọlé ọmọlúwo ni mí ọmọ Ògùn state ìpínlẹ̀ Ògùn níbo níbo nípínlẹ̀ Ògùn Ifọ̀ ọmọ Abẹ́òkúta Ifọ̀ Abẹ́òkúta tí hmm. o lẹ ti délé gbé. ó ti ṣe díẹ̀. tẹ́lẹ̀ rẹ pé kó àti ìpínlẹ̀ Ògùn báyìí wọ́n fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ tẹ́ lè sáré jog kẹ́ ẹ ṣe morning jog kẹ́ ẹ sáré délé kẹ́ ẹ padà ìfọlọ́nṣọ́ yín àtijọ́ àti imú náà ni à ń bá kiri lẹ́sẹ̀ lọ́wọ́n ọba ẹ̀ kéré oko ẹ̀ kò délé lágbára ọlọ́run hmm. iṣẹ́ kí lẹ̀ ń ṣe. iṣẹ́ cake making táwọn òyìnbó ń pè ní catering òun ni mo ń ṣe hmm. iṣẹ́ kéèkì mi kì kéèkì tẹ dárúkọ yẹn gbogbo mo jẹ́ kéèmí pé yín wá sí orí ètò ẹ mọ̀ pé èmi ìbolú àti fẹ́mi bá yín rìnrìn àti ìlọmọ́nú ẹ bá mi sọ fún ó tọ́dún mélòó tẹ̀ tí ń ṣiṣẹ́. ó ti tó ọdún mẹ́wàá tí mo ti wà lẹ́nu iṣẹ́. Hmm. ọdún mẹ́wàá ẹ lẹ́wọ̀ pé ẹ́ ọdún mẹ́wàá kẹ́ ṣó tiẹ̀ sí àwọn àdójúkọ kan díẹ̀díẹ̀ tẹ̀sí ní. bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ ló ní ló ní àní-àní títì but nǹkan tó ṣẹlẹ̀ ní pé téèyàn bá mọ ibi téèyàn ti ń bọ̀ téèyàn dẹ̀ mọ ibi téèyàn ń lọ ibi téèyàn ń lọ yẹn gangan òun ló yẹ kó jẹ́ kókó fún yàn. Hmm. ìyẹn túmọ̀ sí pé bó ti yẹ pé ẹ ti ní àdójúkọ ṣùgbọ́n ibi tẹ́ ẹ ń lọ ẹ wo àwọn ariwo ọjà gẹ́gẹ́ bí àdójúkọ ibi tẹ́ ń lọ lẹ gbájúmọ́ òun lẹ kọjú sí. Hmm. ọ̀rọ̀ àkàrà òyìnbó yìí ló gbé yín wá sórí ètò lọ́jọ́ tò nítorí mo ti ẹ̀wọ́ sàpọ̀n mo ní àgbà ló tóró lọ ọba ló tó yé eyín irin fún un lọ̀rọ̀ tó wà lẹ̀ tó lẹ́ máa dé àríyá kò wá fẹ́rẹ̀ sí àríyá kankan táyà síbáyìí tá ní rákàrò òyìnbó kí ni kò ṣokùnfà ìyẹn túmọ̀ sí wípé ìtorí pé um, àwọn olóòwe máa ń sọ wípé tí ayé bá ń yí ká máa bá wọn yí ayé ti kúrò ní eh, nǹkan téèyàn téèyàn bá ṣe ń téèyàn bá tí nǹkan bá ṣe ń gbòòrò sí ó ṣe yẹ kéèyàn máa ṣe nìyẹn gbogbo ìnáwó ń sìn ẹ rí kò sí nǹkan téèyàn ń ṣe nísìn tí ò ní eh, bí àwọn olóyìnbó ṣe máa ń sọ wọ́n ní a party without a cake is just a mere meeting ìyẹn túmọ̀ sí wípé kò sí ìgbé nǹkan kan téèyàn bá ń ṣe tí ẹ̀ bá ní cake. tí ò bá sí àkàrà òyìnbó ń bẹ ìpàdé lásán ni bẹ́ẹ̀ni ìyẹn túmọ̀ sí pé àríyá tá a bá ń ṣe tí a bá ti gbá àkàrà òyìnbó sílẹ̀ báyìí ìpàdé lásán nígbà tá a kò wá ṣe ìpàdé ẹgbẹ́ tá a wá ń ṣe ìpàdé nǹkan tó jẹ́ nìyẹn tí ò bá ti sí àkàrà òyìnbó ń bẹ hmm. ìyẹn nìkan táwọn olóyìnbó sọ mo wá lọ́rọ̀ táwa náà wá ń tẹ̀lé ní báyìí àwọn torí oríṣiríṣi àrà làwọn afúrákàrà òyìnbó tí wọ́n fi àkàrà òyìnbó tí wọ́n fi dá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa rí ibòmíì wọn àkàrà òyìnbó wọ́n fi ṣe wọ́n fi wọ́n fi ṣe bíbélì wọ́n fi ṣe alkoran wọ́n kódà àtẹ̀jẹ́ tó yẹ pé ìyàwó bí ìyàwó ṣe rí gangan gangan wo ni wọ́n ṣe mọ́ síbẹ̀ ṣé wọ́n ń kọ́ iṣẹ́ yìí náà ni. wọ́n ń kọ́ ni wọ́n ń kọ́ ó ní àwọn skul tó ń kọ́ táwọn èèyàn dẹ̀ ń mọ̀ bíi aṣọ rírán náà ni bí ìwé bí ẹni pé èèyàn ń lọ sí skul ẹ mọ̀ pé ó ní stage nílé ayé yìí téèyàn bá ń ṣe nǹkan ẹ ẹ stages ní nǹkan téèyàn ṣe ń tọmọdé ṣe ń lẹ́ni láti rìn bẹ́ẹ̀ náà ni bí kéèkì náà ṣe rí hmm. stages ni. ẹ túmọ̀ sí pé ìpele nípele ni wọ́n ní ká bá tiẹ̀ wá wò ó lọ́rọ̀ ní ìpele nípele tí ẹ wá dárúkọ ẹ̀ láti jọ́ tá bá ní ká wò àwọn kéèkì tó yẹ pé bí olómi lásán báyìí ń lára rẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn icing wọ́n fi sí i wọ́n á ní kó má gbé sórun wọ́n á ní ṣúgà icing ní o òun ni nǹkan tá à ń rí ayé tó ti yí a tó ti kúrò ńbẹ̀ yìí ó tún yá wọ́n tún ní pé bọ́tà ló tún tún rè nù kó má tún gbé sórun ayọ̀ o ó tún yá wọ́n tún ní fondant ló tún rè nù ó tún yá wọ́n tún sọ pé sugar craft tún ni àbí ẹ ẹ mọ̀ pé mo múra yín wá odidi lọ jókòó tì ni mo kà á ó tún yá a tún ṣúgà à ń ṣe ṣúgà craft lẹ́bẹ̀ẹ́ kan báyìí ó tún di pé a tún lo kiri kan bíi cream báyìí ni bíi ice cream coat nígbà táwọn ọmọdé ńlá bíi ice cream báyìí. ìyẹn ló ń pè ní whip cream táwọn òyìnbó ń pè ní whip cream. whip cream náà pè yẹn ó ti àwọn kan wá tó wà tó jẹ́ pé natural inspired ni ó jẹ́ pé ó lè jẹ́ pé àwọn èso lóríṣiríṣi ni wọ́n á fi gbá ẹ̀gbẹ́ yìí ká ó wá lè jẹ́ pé orí ẹ̀ nìkan òní wọn kọ́ wa fi bóyá bíi whipped cream yẹn sí èmi ìgbọ̀n orí ẹ̀ wọ́n á ti ṣe kéèkì yẹn tí ò ní jóná lórí tí wọ́n á fi wù àwọn bí ó ṣe ń yí tó ṣe ń yí tó ṣe ń yí lẹ́sẹsẹ títẹ̀ láwọn ìyàtọ̀ kankankankan tí wọ́n mú dání. ó ní ìyàtọ̀ tó mú dání ìdí ni wípé event téèyàn bá máa ṣe ọ ayẹyẹ téèyàn bá máa ṣe òun ló túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ máa máa ṣe kinní yìí for instance nsìn ẹ fẹ́ ṣe ìnáwó ìnáwó tẹ fẹ́ ṣe bíi wedding ni ó gbọ́dọ̀ follow bí ẹni pé ìtorí irú nǹkan tó yẹ kẹ́ ṣe yìí wedding ni eléyìí fún wedding ni. bóyá ẹ fi ṣàpẹẹrẹ fún wa báyìí pé fún àwọn onígbéyàwó irú èwo lẹ máa ń ṣe fún àwọn onígbéyàwó. ok fún onígbéyàwó ẹ jẹ́ ká lo bíi àwọn mùsùlùmí bíi ẹ mọ̀ wípé mùsùlùmí àwọn muslim ni wọ́n quran tesbih ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ tó tó tó wà ní ìlànà ìlànà ẹ̀sìn wọn tó jọmọ́ ẹ̀sìn wọn. Hmm. irú aisin wo ni ó bá wa débẹ̀ yẹn irú àwọn aisin wo wá ló yá jẹ́ pé wọ́n máa kó sí orí irú yẹn. fún irú ìgbéyàwó bẹ́ẹ̀ yẹn ìtorí àti pé ìtorí ibi tí distance matter náà ibi tẹ́ bá ń gbé lọ ẹ lè fún irú event bẹ́ẹ̀ yẹn fún bíi butter icing kò lè lọ irú distance bẹ́yẹn kò lè lọ jìnnà ìtorí àti máa máa gbé láti ibì kan síbì kan láti ibì kan síbì kan kó má bàa bàjẹ́ kó má bàa ní kinní ìyẹn lọ́ṣẹ́ làwọn òyìnbó ṣe ń sọ pé for a long distance ìyẹn tó máa ń ṣarajọ ìyẹn kò síbi tẹ́ ẹ̀ lè gbé dé bó tiẹ̀ jẹ́ wípé bóyá mọ́tò ó ṣe bákan bákan ó fì síbí fì sọ́hùn tẹ bá ibi tó ń lọ ìyẹn gangan gangan gangan òun ló máa débẹ̀. irú àwọn èèyàn la lè sọ pé wọ́n máa lè máa lè fún àwọn onígbéyàwó. òkú hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó tún wá tí àárínú àkàrà òyìnbó wa tẹ́lẹ̀ tó wá ti wá ń pọ̀ pọ̀ wọ́n pè ní cupcake. nísìnyí wá fẹ́rẹ̀ jẹ́ pé ẹ máa rẹ́ lómi wọ́n ṣe cupcake yẹn ní àsọ pé bíi twenty five ló ń fẹ́ wọ́n wá ṣe kéèkì ńlá kan sáà ní wọ́n á tó rẹ́rẹ́rẹ́rẹ́ yẹn ṣé ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ but ìyẹn túmọ̀ sí wípé ìtorí àwọn ẹlòmíì wọn ò fẹ́ nǹkan tó jẹ́ wípé nǹkan bàbàrà wọn ò fẹ́ nǹkan tó jẹ́ wípé ó pọ̀ jù ó ṣe wọ́n kàn fẹ́ ló ní oníwọ̀nba. ẹ wo ẹ̀yin ara lé a ṣe ń sọ̀rọ̀ nípa àkàrà nígbà tá a bá lọ tá a padà dé a fẹ́ sọ nípa kí ni nǹkan tó yẹ kí èèyàn ti gbà lérò kó tó di wípé èèyàn sọ pé òun fẹ́ irú àkàrà òyìnbó báyìí kí ni nǹkan tó yẹ ká gbà lérò pé ó sọ pé ó dáa o irú àwọ̀ báyìí ló yẹ kákàrà òyìnbó mi jẹ́ fún ìnáwó mo wà níbí pẹ̀lú mi pẹ̀lú arábìnrin Tèmítọ́pẹ́ tó kọ́ṣẹ́ nípa àkàrà òyìnbó ẹ má yí kúrò níbẹ̀.